أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير العالمين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين آه السلام عليكم ورحمة الله وبركاته قد أعطاكم ولهم أسترى أن النبي محمد صلى الله عليه وسلم ọlọ́run tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ó lẹ́tọ̀ọ́ sí ká dúpẹ́ fún ọba tó ṣe nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa tó jẹ́ ká tún wà nú ẹni tí oríire ọ̀hún jẹ́ tiẹ̀ lásìkò yìí ó jẹ́ ká jẹ́ kan nínú ẹni tí ànábì sallallahu alaihi wasallam tójú wèé pé ẹni ọba rọ́jú tó gbìyànjú tó kírun ìṣáà ìníjàmá ànábì ní nínú ládá bó ṣe kírun yẹn tó ní ládá àrùn yẹn extra ládá mi tún wà fún gẹ́gẹ́ bí ẹni tó ṣe kí àrùn lẹ́yìn bákan náà ó tún wá ṣe kí àrùn lẹ́yìn náà ó tún wá pé yọgbà ládá kó ṣe kí àrùn lẹ́yìn yìí lọ́tọ̀ bí tún wá ní ládá wípé kí ni o ó tún ní ládá tó ṣe kí àrùn lẹ́yìn mi ń jẹ tàǹtì nù wọn lẹ́yìn tó Ọlọ́run bá sì dáhùn tó kíyàn mọ àṣùbà ó kí iṣẹ́ àìníjàmọ ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó fi gbogbo òru rẹ̀ tó fi ṣe náfìlà fọlọ́n abẹ́rẹ́ kan dídí lára tí ó ní nìyẹn èyí òun náà fi hàn wáyé pé àti gbogbo ní táwa ń ṣe nínú ìjọsìn táwa ti láníyàn dáadáa lórí ẹ̀ pàápàá jùlọ ìrun jàmá lásùbà ní ìṣàdúgbò àwọn ìrun yòókù náà wọn mú yẹn gẹ́gẹ́ bí àpèjúwe ni torí pé àwọn afáàní tó jẹ́ pé ànábìrà mú yẹn bí àpèjúwe à ń bọ̀ wá bẹ́ẹ̀ gbé tọ́lọ́mọ aládé ti bá kan òun ni wípé àwọn àsìkò yẹn ń máa fẹ́ dífíkọ́tì fún ẹni tó bá jẹ́ olóròjú díẹ̀ láti kírun torí pé yóò ti rẹra ṣe wàhálà tààrọ yóò ti rẹra bíi kéèyàn jẹun tán kéèyàn ó sùn ni bákan náà nídìí àgbẹ̀ táwa kírun lásùbà yẹn lómi mẹ́rin tí ò sì dìde ńlẹ̀ níbi pé ara wọn ò sì ṣe dáadáa àwọn ọ̀rọ̀ ju àdìde àwọn àkè eléyìí ó fi hàn wáyé pé ìfẹ́ ọlọ́run náà ń bẹ lára wa ọlọ́run àwa bẹ̀ ọ́ padà sí tí bẹ́ẹ̀ dà tí ìyẹn fi lè ka tọlọ́run kún mọ́ ọlọ́mọjọba wa láyéláyé o bẹ̀rẹ̀mẹ̀tì yà rahman rahim ìkẹ́ ìgẹ̀ kọ́ máa bá anabi kọ́ máa bá àwọn sọ̀rọ̀ kọ́ máa bá àwọn aráàlú àti gbogbo àbúdá adájọ́ láàrin ibi tó fi di ìjọ ìgbìnà rẹ̀ kíámà wa olùkọ́ ọlọ́mọba san ẹlẹ́sìn olórí àwọn ibi tó fi wà ìdùnnú gbogbo àkọlọ́wọ́ musa bá wa ṣe fún gbogbo wa náà pátá jíjẹ mímu níná lílo ní ìrọ̀rùn ọlọ́run musa bá wa ṣe ní ìrọ̀rùn gbogbo apátá tá à ń tún láì kọ́lọ́n kó gbàdúrà gbogbo gbogbo àdáwọlé àdọ́kànlé kọ́lọ́n kó fún wa láti fi dààmú wa o. àdìsí dáwọ́ kà láàárọ̀ ẹni àdìsí ẹlẹ́ẹ̀kejì dín ní àádọ́rùn-ún àdìsí òní àdìs àfáwà sábìt bùnú dọ̀hák kí ọlọ́run kọ́ bá wa yọ́nú sí wọn radiyallahu anhu an rasulillahi sallallahu alayhi wa sallam òun náà gba àtọ́ lòdì sí ọlọ́run kí ọlọ́run yọ́n kọ́ máa bá ànábì ànábì ní láàánú lè mú mi kàkọ́tìlì yìí láàánú lè mú mi kàkọ́tìlì yìí àdìs ìwọ̀n jù báwọn náà lọ muttafaqun alayhi wa anasẹ̀ bukhari wa anasẹ̀ muslim bẹ́ẹ̀ láàánú lè mú mi kàkọ́tìlì yìí ẹ̀ gbogbo àná tẹ̀lé láàánú lè mú omi ní jẹ́ká sọ́bẹ̀ kàkọ́ ti lè fi láàánú lè mú mi kàkọ́ ti lè fi ọ̀dà àbáwọn náà àfáàrí ni tíra fáwọn àbùkọ́dà tíra fáwọn mùsùlùmí wa ìṣòro ẹ̀kan yẹn ni tíra àfáà aládìísì méjèèjì tó ṣáájú náà nìyẹn àárí tíra àárí ọ̀rọ̀ mú bẹ́ẹ̀ anábì ní kéèyàn máa ṣépè lé mùmíní tó gbọ́lọ́run ọba gbọ́ lódodo ànábì ní kakọ́tìlì yìí ó dà gẹ́gẹ́ bí ìgbà téèyàn pa á náà ni àbẹ́rẹ́ mi ó dà gẹ́gẹ́ bí kíni o ó dà gẹ́gẹ́ bí ìgbà téèyàn pa mùmíní kí ni ìtumọ̀ rẹ̀ ìyẹn ni wípé ìmáa ṣẹ́ ìpele ẹ̀ṣẹ̀ téèyàn ó níbi kéèyàn máa ṣépè lé mùmíní ẹ̀ṣẹ̀ òun náà dà gẹ́gẹ́ ìgbà téèyàn pa náà ni àbẹ́wòrán nábì sallallahu alaihi wasallam níbi àdéhùn yìí àkọ́kọ́ náà táwọn kọ́ gbọ́yé wọ́n fẹ́ ká wà níbi ká mọ pàtàkì bí ẹ̀ṣẹ̀ èpè bó sì tó ó túmọ̀ sí pé gbogbo wa ti ń jẹ́ èpè ká ló lè ṣọ́ra fún un kọ́rọ̀ ọmọ ti tọrọ kéèyàn bẹ̀rẹ̀ sí máa ṣépè kí nǹkan kan máa ti ṣẹlẹ̀ kó lórí burúkú wo ló débi nǹkan mi tí mo gbé kalẹ̀ ń bì yìí ẹni mọ́ sàǹfààní wo ló débi nǹkan tí mo gbé kalẹ̀ ń bì yìí ẹ̀yin wọn nílẹ̀ n jọ ń gbé bùrọ̀dà rẹ àbúrò rẹ ọmọ àbúrò ẹ̀gbọ́n ọkọ ìyàwó owó náà ti mọ̀ pé kò sí nínú ẹnìkan náà àwọn ẹ̀ náà ni ó débẹ̀ kódà bí ṣe ṣe ẹnu nǹkan nínú wọn gan olórí burúkú oníjó òdìjọ́ dáa fún wo ló débi kínní yìí mi sì pé èpè yóò lọ yóò máa lọ òkè yóò máa lọ òkè tó bá wá dókè yóò wá padà wálẹ̀ yóò wá padà yóò wá lọ sọ́dọ̀ ẹni téèyàn ṣe fún tó bá gẹ́gẹ́ ẹni téèyàn ṣe fún yẹn kì í ṣe ní èpè ẹ̀rí tépè ọ̀bá tọ́ sí èpè wọn wàá máa padà bọ̀ yóò wá padà sọ́dọ̀ ẹni tó ṣe bọ́ọ̀rọ̀ yẹn ti wà nìyẹn èpè ò ní lọ lásán tí ó bá ti jẹ́ tẹni tó ṣe fún ìwọ tó ṣe náà ní padà bọ̀ wá dọ̀rẹ́ ló fi jẹ́ sí pé kéèyàn máa gbìyànjú kéèyàn máa sọ ẹnu yàn kéèyàn máa sọ ẹnu yàn nínú àwọn àdìsí ànábì kan bó ti jẹ́ sí pé níbi ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àwọn yẹn pé ní ọ̀rọ̀ máa ń wáyé ńgbà míì náà bí khusus ṣùgbọ́n bí umumi lábùsì ni ó máa jẹ́ lábẹ́ khusus sábàbí ànábì sọ̀rọ̀ kan nígbà tẹ́nìkan kú hmm? ànábì wa ń sọ fún wa pé ní ẹ̀yin èèyàn téèyàn yín bá kú tẹ́fẹ́ máa sunkún yìí wàdọ́jà nas wàdọ́jà unas àwọn èèyàn kan sunkún wàdọ́jà nasun àwọn èèyàn kan sunkún ànábì wa ń sọ fún wa pé ní ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ má sọ ní tí ọ̀dà síra yín ẹ má sọ nǹkan kan látàkùlùnà ìlà bi khairin ẹ má sọ nǹkan kan àbọ̀rọ̀ dáadáa ní jọmọ jáde lẹ́nu yìí o torí pé fàhínà lil malaika tu'minun ntẹ́ ẹ bá ń ṣe gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá ń sọ yálà ẹ̀ ń ṣàdúrà ní abẹ́ ń ṣe pè ní àwọn màláíkà náà mo máa ń sàmì lórí ìgbẹ́ tẹ́ bá ń sọ yìí ọ̀rọ̀ mi ti wá pé ẹni tí àdúrà rẹ̀ táwọn màláíkà bá fi lè ṣe déédéé pé àwọn màláíkà sàmì lórí ẹ̀ nítòsọ ọ̀hún ti rí bẹ́ẹ̀ náà nù níbi àwọn ọ̀rọ̀ mi torí ìdí eléyìí tí ó jẹ́ ká mọ̀ yìí pé tí ó jáde lẹ́nu wa kọ́ mọ jẹ́ ọ̀rọ̀ tó dáa wọ́n fẹ́ ká mọ mọ́nítọ̀ tí ó mọ jáde lẹ́nu wa àkọ́kọ́ nìyẹn pé èpè nǹkan ni téèyàn gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú yálà ọkọ síyàwó ni ìyàwó sọ́kọ ni òbí sọ́mọ ni kọ́dà ọmọ sí bàbá náà hmm? téèyàn jẹ́ ọmọ jẹ́ ọ̀rọ̀ tó dáa èèyàn mọ̀ sọ jáde lẹ́nu a ti sọ fúnra wa rí bíi nínú àwọn ìtọ́ gbajúmọ̀ nínú àwọn ìtàn eléyìí tá a rí gbọ́ dáadáa òun náà ni ọ̀rọ̀ àfàwà Abdulrahman Sudesi nínú àwọn ìtàn rẹ̀ tá a rí gbọ́ ẹni tó jẹ́ kan nínú àwọn ìmáàmù Mọ́kà lẹ́nu tó ṣe pé tó bá fẹ́ kírun láwọn tí wọ́n ti lọ kọ́lọ́hún kí ó mọ̀ sí lẹ́ẹ̀kan fún wa àwa táwa náà ti lọ kọ́lọ́hún kó ṣe ní ọ̀rùn fáwa náà wọ́n tó bá húkọ́ lásán ní àárọ̀ báyìí kó tó húkọ́ táwọn èèyàn mọ̀ pé òun yóò kírun wọ́n ròyìn bí arab ṣe tún máa kún yàtọ̀ níjọ náà kátẹ wá pé ìrun tàràwí nígbà tí ọba kí tàràwí fáwọn yẹn kí ni a fẹ́ lò lábala eléyìí ni wípé kìí ìran olówó ló ti jáde ìran tálíkà kọ́dà wọ́n ní oko oko lẹ́la oko Saudi kan ni ṣùgbọ́n ìgbà tó wà ní kékeré wọ́n nígbà tá a fà wà ní kékeré wọ́n sábà wọ́n burú díẹ̀ màmá wọn ìwà fi wọ́n lẹ̀ lọ́rùn tòun ti bí wọn bá ń bá wí náà tí wọn bá ń lù wọn wọn ni wọn mọ sọ pé ọmọ lóríire ọmọ tó jẹ mọ́mọ́ káyì ọmọ tó jẹ mọ́mọ́ káyì wọn ní bí ọmọ ọmọ sí máa bá wí tí wọn fi sáwàdà bí àwàdà ẹ pẹ́rọ̀ tá a náà lè wá sọ sí dédé bí ìyá ti máa bá wí bí ìyá ń nàá náà ni o ìyá sì mọ sọ pé olóríire ọmọ yìí ọmọ tó fẹ́ jẹ mọ́mọ́ káyì ọmọ tó lálùbárí káyì jẹ̀mọ́ ọ̀rọ̀ ń sọ ọ̀kan nù mọ́mù mọ́kà ní àbánà lé nínú kèésì ṣe wípé bóyá tọ́mọ́nìká tó pẹ̀lú lẹ́bù bí wọ́n ṣe mọ́ ń gbà náà bá a ṣe gbọ́ o kọ́dà àwọn àlékún àlè rí wọn rárá ṣùgbọ́n bí nǹkan ṣe máa rí náà nìyẹn nǹkan ó ṣe déédéé pẹ̀lú bọ́ọ̀lù bá ti sọ bá ànábì bá ti sọ. wọ́n lọ́kọ́ kan nínú àwọn ọmọ àwọn ọmọ ọba ni wọ́n kọ́ ní kúránì wọn wá béèrè lọ́wọ́ tọhún pé tọta ló fi sọkọ ló lóun ò lè rẹ́nìkan ká tó wù ú tó ju àfàtọkọ ń kóra ni lọ ọlá àfàtọkọ ń kóra ni lọ àfàtọkọ ń kóra ni yìí ọmọ tálíkà tí ò ní kankan ní sáwọ àbúrò wa fẹẹ ṣe rẹ báyìí wọn tọ ní tán òun ò rí ẹnìkan ká tó wù ú tó jójú àfàhùn náà ló wù ú kò sí nǹkan tá a sùn a ọ̀ pùgéjì òun náà ni a ọ̀pẹ̀kejì òun náà lòun náà fi ní ó fi bá ẹgbẹ́ pé ní ó fi dàbí wa ẹ̀rí nǹkan ẹwà àwọn tí wọ́n ronú jinlẹ̀ ó bá ṣẹlẹ̀ mẹ́rin ni wọ́n kọ̀ fọmọ òun jáde rẹ̀ pé tó bá tó bá jẹ́ lọ gbọ́ àwọn èèyàn gidi àwọn èèyàn ta ni ìyàrá dáradá o lọ fẹ́ mú wá báyìí ìyàrá dáradá tí ò lè bá wa eléyìí tí ò bá wa mítọ̀pù yẹn bá a kó gbogbo eléyìí ọkàn máa run dúkìá yẹn dànù ní ntẹ́lómi òwì nù níta gbọ́ ni wípé táàsì ni wípé ẹ jẹ́ ká fi hàn náà sínú líìsì àwọn tí ń kírun tí bá ń gba sálárì tó bẹ́tà dáadáa táwọn sì tún fún ní àwọn nǹkan kọ̀ọ̀kan ìgbà yẹn ló tó lè ló tó lè fẹ́ ìyẹn lòun náà tó inú ọmọ sì dùn lóòótọ́ wọ́n sì ṣe bẹ́ẹ̀ nísìnyí sheikh fẹ́ ọmọ abẹ́ẹ̀kọ́ káwá wọlé ní káwọ́ tọrọ sheikh já sí eléyìí kí ni ìpìlẹ̀ rẹ̀ lóòótọ́ kádàrá ti parí ṣùgbọ́n nǹkan kan ní ó jẹ́ sábàbí nǹkan kan ní ó jẹ́ kí ni o nǹkan kan ní ó jẹ́ sábàbí láàbí wọn tẹnu mọ́ ni wọ́n àwọn fi tẹnu wọn pọ̀ kódà kó ṣe àwàdà lòbí bá ń ṣe pẹ̀lú ọmọ kọ́mọ sì sì ṣàwàdà burúkú o ká tó wáá pé ọmọ wa lọ lè gbìyànjú ń wá ń ṣe àwọn kankan tí ń tọ́ọ̀ṣì máìndì wọn yálà ń tọ́ọ̀ṣì wọn ní positive ni àbí negative kọ́mọ yìí pé nǹkan yẹn yóò ní làpánu gbèsè ayé wọn lọ́mọ fi gbọ́dọ̀ sọ́ra kọ́mọ ràn rí wípé ntí ọmọ tọ́ọ̀ṣì máìndì àwọn òbí wọn kọ́mọ jẹ́ ọmọ jẹ́ negative o positive ní kó máa gbìyànjú bó bá yìí sì kẹ́fìn pé nǹkan kan jẹ́ negative báyìí kó rí wípé òun gbìyànjú láti há dànù nínú ẹ̀mí wọn. bákan náà yóò sùn wáyé sọ́dọ̀ òbí náà ìpinnu kó bí náà gbìyànjú bí ti wùkọ́ gbogbo ohun tó wùkọ́ ọmọ wọn lè ṣe kó náà má fi tẹ̀mítẹ̀mí banújẹ́ pọ̀ lórí ẹ̀ torí tó bá lọ ń òun fẹ́ padà fẹ́ ṣàdúrà àdúrà wọn lè má bàa o torí pé inú tó ti bàjẹ́ sí yẹn ọ̀rọ̀ rẹ̀ lè bàjẹ́ kan lẹ́nu ìgbésí ayé kí wọn láǹfààní ọmọ téèyàn náà bí títí ẹ bàjẹ́ lójú yìí kò sáǹfààní ńbẹ ṣùgbọ́n ọmọ náà gbọdọ̀ jẹ́ sábàbí lábala kínní lábala kejì láti gbọdọ̀ sọ́ra torí ìdí eléyìí anábìfẹ́ ká mọ̀ yìí pé ọ̀rọ̀ èpè nǹkan kan tó lágbára ni o ló fi mú ẹ̀ṣẹ̀ tí ń bẹ ń bẹ wá fún báwọn káwa tó pé ní nǹkan míì èyí tó bá jẹ́ kí wọ́n jẹ́ jámù ẹ̀ ámà náà lápapọ̀ yálà ọ̀rẹ́ ni àfẹ́ nìkan sẹ́nìkan tó wá sẹ́ ìpìlẹ̀ anábìfẹ́ ẹ̀ṣẹ̀ tó wà ń bẹ ti kàkọ́tìlì yìí ọ̀dà gẹ́gẹ́ gbà tí èèyàn pa náà ni gbogbo aláṣẹ mọ ẹsẹ tí ń bẹ́mi pé èèyàn pààyàn kọ́dà kéèyàn ó ṣèṣì pààyàn pípààyàn nínú sẹ̀rá islam ọ̀nà mẹ́ta náà pín sí anìkàtà ń pè ní kọ́tìlù làmdì kéèyàn mọ̀ mọ́ pààyàn kéèyàn mọ̀ mọ́ pààyàn táwọn abá sọ lórí ẹ̀ ni wípé ọlọ́wọ́n bá àdìpẹ́ láti sọ pé ní fàjàzá òhu jà anam iná já ànámọ́ lẹ́sẹ̀ rẹ̀ náà ni kíni o náà lẹ́sẹ̀ tó bá mọ̀ mọ́ pààyàn kọ́dà àwọn abá sọ̀rọ̀ lórí ẹ̀ <laughs> kábílẹ̀ mọ̀ bó ṣe lágbára tó ṣùgbọ́n àbá kan sọ pé tọ́ á fi sábẹ́ pé tọ́ba wù ọlọ́run tó tọ̀ wọn bá túbá tọ́ba wù ọlọ́run ó lè foríjì tọ́ba wù ọlọ́run ó lè foríjì torí pọ́lọ́run sọ náà àìtàn náà kan pé kò sí ẹ̀rẹ̀ tó wọn lè foríjì yàn àfẹn tọ́ba gbẹ̀bọ̀ pàdé òun nìkan ni wọn lè foríjì ṣùgbọ́n àbá táwọn sọ pé kò ní àforíjì òun lọ̀rọ̀ tọ́lọ́run kẹ́ sọ pé fàjẹsà àwùjà àná àìfẹ́ kò tẹ́ pé àwọn àyà míì ni wọ́n padà wá fi mú jáde yìí pé ní tó bá tọrọ àforíjì tó bá wù ọlọ́run ó lè foríjì torí ìdí eléyìí ká gbìyànjú bí tí wù kọ́ ma gbogbo tó wù kẹ́yìn ó lè ṣe fún wa ká máa sọ ẹnu wa ká má jẹun tí wọ́n máa ṣe pèlè yàn ìlà kejìlá máa pè ní kọ́tìlù lọ́kátà kéèyàn ó ṣèṣì pààyàn èèyàn mọ̀ mọ̀ hmm, ó ṣèṣì ni kọ́lọ́n kọ́ máa sọ wa ń bẹ̀ bóyá yálà ẹnìkan gun maṣíìnì lọ nífẹ̀ẹ́ ẹnìkan kan sáré jáde mọ́ lẹ́nu Hmm? ẹnì kan sáré jáde ọtẹ bíríkì rọ kò bá mọ ó ti kọ lù báyìí náà ó sì jáde láyé ẹnì pé léwọn ọmọ mọ ọ yàtọ̀ sẹ́ni tí ó gbéyàn lọ́kadà tọ́wá rìn síwájú tó wá ń wo táyà lẹ́yìn tọ́wá rí pé táyà ń sọná dáadáa tọ́wá jáwọ́ méjèèjì tẹ̀ pé òun bá lọ pààyàn wà lóṣèlú yìí náà ọmọ ọmọ pààyàn náà ni òun lóun náà fẹ́ pa á lóòótọ́ ṣùgbọ́n ó ti bọ́ sọ́wọ́ ọkọ́ ọmọ ọmọ pààyàn ni. atúndé kata ń pè ní shibule amdi ọjọ́ pé èèyàn pààyàn ní kejì pọ́nmọ́ pa? ọjọ́ wípé èèyàn pààyàn ní kejì pọ́nmọ́ mọ́pa lápèjúwe òun ni kí igi lápèjúwe nísìn igi kìí ṣe igi téèyàn kìí ṣe igi nọ́málì kìí ṣe pé wọ́n fi pààyàn yá lápèjúwe ó mú igi bí pọ̀pá kan lọ́wọ́ yá bí ẹgbà tọ́fẹ́ náà yẹn ó kò bó lórí pààrà nítorí òun ti dà kó bá kú ó rèlú rẹ̀ bẹ́ẹ̀ bá jáde láyé. ẹ̀rí pé tó mú lọ́wọ́ kìí ṣe pé ní tẹ́lẹ̀ máa fi pààyàn ṣùgbọ́n òun lọ́sàá mọ̀mọ́ ló nà nínà tó nà òun náà ọjọ́ bí tó pààyàn torí pé ó kú o dáhà fọ̀sọ̀ náà nìyẹn ọjọ́ bí tó òun náà ní sẹ́ra ó ní sẹ́ra sílámù torí ìdí eléyìí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn a mú jáde ńbẹ̀ ni wípé kíyàn wá ṣépè ọwọ́ àjọ gẹ́gẹ́ bí torí ìdílé yìí níta rí mú nínú àdéhùn yìí láàárọ̀ yìí òun ni kí oníkálukú wa ká ṣọ́ ẹnu wa ká máa mọ́nítọ̀ ẹnu wa látara tí ọmọ jáde mẹ́ẹ̀ pàápàá jùlọ láàrin ọmọ sóbì láàrin ọkọ síyàwó ẹ̀rí ìyàwó mẹ́rin ló fẹnu lọ́jẹ́ sábàbí ntọ́kọ rẹ̀ òfin tí òfin lálù láyé lọ́jẹ́ sábàbí ntọ́kọ rẹ̀ òfin tí òfin tí òfin gbé dáadáa sí láyé ọmọ gbọ́ ìyà kí ń yà èmi àárín rẹ náà ní fi bẹ fún ọ ní tí ó sì fi bàjẹ́ kalẹ̀ bí ìdí sọ yóò ti rí bẹ́ẹ̀ náà tó bá ti dédé àwọn màláìka tó bá ti dédé àwọn màláìka ọ̀rọ̀ àmì àwọn màláìka ó ti bàjẹ́ náà nù bẹ́ẹ̀ náà lọ́kọ mi náà tí má fi ọlá wàhálà tí ń ṣe lórí rẹ tí má fi bẹ lọ́hùn ó ti pin mí lẹ́mìí gbogbo ọmọ tó bí òní Islam fẹ́ ká ṣọ́ra wa pàápàá nípa tí ó jẹ máa èpè ká gbìyànjú ká máa sọ ẹnu wa abẹ́rẹ́ bàtà lánàá àánú ẹ̀ kọ́lọ̀ nǹkan máa tún gbogbo wa náà ṣe kọ́ máa sọ wa kọ́ máa tọ́ wa sọ́nà lórí gbogbo àwọn ìgbésẹ̀ wa táwa náà fi ní máa ṣiṣọ́ láti ní fi máa ṣì wá hù lórí tí ó fi wá líìdì sí kí wọ́n ṣe pé bẹ̀rẹ̀ àmọ́ ya alhamdu rahman wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallam wasalaamu alaykum wa rahmatulah.